الحمد لله والصلاة والسلام على رسول الله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما ثم ما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. wa barakatuhu. ọpẹ́ ni fún ọlọ́run subhanahu wa ta'ala ọba tí ó tún sẹ́ẹ̀mí àti yín kù di òwúrọ̀ jímọ̀ ti èní pàápàá jùlọ jímọ̀ eléyìí òun ní í ṣe jímọ̀ alákọ̀ọ́kọ́ nínú oṣù kejìlá tí jíra nabi sallallahu alayhi wa alihi wa sallam tó di fourteen forty abẹ́lẹ́ nínú àánú ẹ̀rẹ́ ọba tó mójútó èmi àti yín di àkókò yìí ọlọ́run mọ́ yọwọ́ kẹ́ẹ̀kú lọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa a kí gbogbo ẹ̀yin olùkúnlọ́ fún ètò yín ètò wa eléyìí ti ń ti ẹnu àwọn ọmọ ìyá yín méjèèjì náà jáde àti àwọn àsátìsà wa ìyókù náà tí a máa ń gbé wá malami Yusuf Muritado Abu Mushtaba pẹ̀lú Abdulfatah Hamza Abu Fatuma ọba tí ó wá ń bẹ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa náà à ń bẹ lọ́wọ́ nínú àánú ẹ̀ ọlọ́run mọ̀yọ́wọ́ ẹ̀kọ́ lọ́rọ̀ mọ̀yọ́wọ́ ọ̀kẹ́ ẹ̀kọ́ lọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin olùkúnlọ́wọ́ fún ètò yín ètò wa náà ọlọ́run bá ní san yín ní ẹ̀san olóore gbogbo ọ̀nà yòówù tí olúkúlùkù wa ń gbà tí a fi ń dá sétò náà ọlọ́run tó bá ògbéǹde alẹ́kìyàmọ́ ọlọ́mọ sọ fún mùsùlùmí eléyìí tí a pè ní hisnul muslim citadel of believers tí wọ́n ní kí a mọ pín fún àwọn èèyàn ní ìgbà tí ramadan ń lọ pẹ̀lú àánú ọlọ́run tún ti wà ńlẹ̀ báyìí tí wọ́n tún ní kí a pín fún àwọn èèyàn bákan náà ẹ̀yin tí ẹ sì ní ká rán létí náà pé ẹ̀yin náà tún fẹ́ rà láti pín fún àwọn èèyàn tíra náà tún ti wà ní available láti pé ẹni ọba tún nídìí rẹ̀ kí wọ́n pè wá sẹ́yìn ètò nígbà tí a bá jáde kúrò ní stúdíò lẹ́yìn wá àgbà náà ọba tó wá sọ wàdà kókò ìgẹ́ bá ṣe sọ a nífẹ̀ẹ́ kí a mọ̀ fi àkókò wa aráre pọ̀ a tara lọ síbi àkórí ọ̀rọ̀ wa eléyìí tí a bá kù ní ọjọ́ ìjẹjọ́ òun náà ni a fi ń sọ pé àníyàtú wàmàkẹ́ anẹ́tiwa fìlẹ̀ àìbáadá èròǹgbà àti ààyè tó wà nínú ìjọsìn ìjọsìn wo ni ìjọsìn tí ọlọ́run fi rán ànábì sallallahu alaihi wasallam sí gbogbo àgbáńlá ayé kò yé sehun tèmi ronú sí èyí tí wọ́n ronú sí kọ́ kèé sehun tí sehun tèmi ronú sí kèé tí sehun tèmi ronú sí mùrídìí wa kọ́ ló ronú sí pé báyìí ní òrì ànábì lọ́lọ́run fi rẹ́ fún wa gẹ́gẹ́ bí template tọ́lọ́run ní ká mọ̀ wò gẹ́gẹ́ bọ́lọ́run sì ń la kọ̀dí kíá ni lakum fi rasulillahi uswatun hasanah ogun tá a bá ti fẹ́ tí ọba ti ṣe déédéé ohun tó mú wá fún wa ẹ̀dẹ́kùn ẹ̀jẹ̀ ká filẹ̀ lórúkọ ẹ̀sìn níbẹ̀ bí àyè bá ṣe gbà wá mọ kí ọlọ́run bá ní kún wọn lọ́wọ́ bísímìlà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلوات ربي وسلامه على محمد بن عبد الله وعلى آله وأصحابه وسلم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آني تليك كتي وتكوا عبد الله سبحانه وتعالى أتيوا أتيين àníyàn kọ̀ọ̀kan wa ọlọ́run má jẹ́ ó baṣẹ́ wa jẹ́ àmín kọ́lọ́n sì jáwọn sẹ́tà ń ṣe ọlọ́run jẹ́ ó ṣe déédéé torí pé bí iṣẹ́ bá dáa ó bùkátà àníyàn náà kọ́ dáa tí ó fi já tẹ́wọ́ gbà bá níyàn bá dáa béèyàn bá ríṣẹ́ ṣe iṣẹ́ rẹ̀ olùjá tẹ́wọ́ gbà àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa àtàwọn tí wọ́n ní owó wọn àtàwọn tí wọ́n ní àkókò wọn láti fi tẹ́tí gbogbo ọ̀nà yóò tá a fi ń ṣèbáàdà pátá ọlọ́run kọ́sọ́tọ́sọ́ àgbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa àmín ní tẹ̀síwájú lórí àkórí ìbánisọ̀rọ̀ wa tá a pè ní aníyàtú wàmàkànàtúhà fìlẹ̀ ìbáàdà àbíká pé wàmàkànàtúhà fìlẹ̀ ìbáàdà àníyàn àti ipò tó wà níbi àwọn ọ̀sẹ̀ ìjọsìn wa kódà àwọn tí ò jẹ́ pé iṣẹ́ ìjọsìn pàápàá tó jẹ́ pé bóyá iṣẹ́ tá a lè kà sí pé èèyàn ò lè mọ̀ sí láyé táníyàn bá bẹ tó bá dá a lórí ẹ̀ omi náà mọ̀ bọ́ sínú ìjọsìn àti wàá mẹ́nu bà pàtàkì àníyàn fún wa lọ́jọ́ jẹjọ́ ààyè rẹ̀ àwọn iṣẹ́ tí mọ̀ ṣe bóyá mọ̀ ya iṣẹ́ ìjọsìn sọ́tọ̀ yàtọ̀ sí ìtọ́jẹ́ iṣẹ́ àádà so àti mẹ́nu ba ọ̀pọ̀lọpọ̀ àwa bọ̀ ọ̀rọ̀ wa débi ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹ̀ńtọ́ jẹ́ pé ẹ̀ńtọ́ bá tẹ̀lé kákì ikú oríire bẹ́ẹ̀yàn ọ̀bá tẹ̀lé kákì ikú òfò látàyé tọ́wọ́túndàlì kìámà kì í ṣàwà nìkan láàkì ikú òfò kódà fúnra ẹ̀ náà ni ọmọ pariwo pé ha tòun ṣe wá rí báyìí tànàbì fi sọ pé gbogbo yín lẹ́wà jẹ́ nà yẹn tọ́mọ̀ ń pẹ́ ní ẹ̀kọ́dà òun lẹ́ni tí ó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ti ìpórí rẹ̀ tó lóun ò ṣe ọlọ́run mọ́sẹ̀ mi bẹ́ẹ̀ mọ́sẹ̀ wọn náà bẹ́ẹ̀. àmín. naam àwa bọ̀rọ̀ débi pé ànábì ń júwe fún wa pé ilé ayé tá a wà ń bẹ̀ yìí ànábì sallallahu alaihi nínú hadith tó musnad imam ahmad bá sọ fún wa àti sunanu afawa tirmizi hadith àwọn búra lórí nǹkan mẹ́ta àwọn sì tún fẹ́ bá yín sọ̀rọ̀ kan kẹ́ sọ̀rọ̀ náà kẹ́ dé eléyìí ló ń jẹ́ ààfin ṣe previous knowledge láti dá wa padà ká lè sòpọ̀ mọ́ tìjẹ́jọ́ tá a ti gbọ́ revision nìyẹn ọ̀gọ̀mọ̀rọ̀ jà á anabi sallallahu alayhi wa sallam wa sọ fún wa pé wala nebi nabi sọ pé mẹ́ta tóun búra lé lórí sallallahu alayhi wa sallam òun náà ní pé alákọ̀ọ́kọ́ sàárà ṣíṣe kò kì í dí dúkìá ìdákù pé sàárà àti ń ṣe ló fi dolo sí eléyìí aya alukur'an ni láfijọ́ pé àdìsí ànábì wọ́tọ̀ ọba gbọ́ yé ń tó súnmọ́ nípa ọgbà alukur'an yìí tọba gbọ́ alukur'an yìí tọba ti ń ka àdìsí ànábì sallallahu alaihi wasallam aya rẹ̀ ọmọ wa ni sàwọn pé aya ti wá fún wa sọ pé yẹmu akulọ́hu riba wa yurbi sadaqat wàláhùlẹ̀ ayọ́kùlẹ̀ fúlmẹ̀ ad alkawa ni ọlọ́run ni pé gbogbo ohun tí bá jówó èlé ọ̀nà yóò tó lè gbà wọ yóò tó lè fi ṣe àmọ́ gun àlùbáríkà dànù lára rẹ̀ ni pé ewé atare ò ní tó àtàdì náà ni. pé ṣùgbọ́n o sàárà wọ́n mọ̀ gbèrú sí ni kódà ó ti gbọ́ yẹn náà yé pé bẹ́ẹ̀ bá ti ń ṣe dáadáa tó ń ná sàárà báyìí àwọn màlẹ́kà kẹ́mẹ́tẹ́ pé iṣẹ́ táwọn dúró ni pé ṣiṣẹ́ yìí kó gbàdúrà ọlọ́run mọ fẹ́ tí máa ti ná mọ fún ní àràbí bẹ́ẹ̀ ni ìsìwáwọ́ mọ mọ́sẹ̀ rẹ̀ ọ ti dá wọn kan pé iṣẹ́ tí yín ni pé nọ́ba ti wáwọ́ mọ ẹ mọ sọ fún pé ọ̀mí ò ní wọlé sori àríkàdí sì yìí tẹ́lẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ jùmlá alákọ̀ọ́kọ́ ti yanjú àníbi tó sallallahu alaihi wasallam tó sọ fún wa pé n ò ní sàbò sí ẹrú kan pẹ̀lú àbòsí kan kẹ́niyàn wá ṣe sùúrù lórí ẹ̀ lórí àbòsí yẹn kọ́mọ́ bara jẹ́ débi pé bóyá yóò ti wò pálábòsí yẹn òní wà túbọ̀ tán fún tóun ní ọ̀tọ̀ á sì wà hù látara ìjọ́ tó fi sẹ́ńtọ́ dáa tí ó ṣe sùúrù tẹ̀kọ̀ sùúrù tí ó ṣe pẹ̀lú ọlọ́run sọ gan pé fásitì sọ́bùrán jẹ̀míìlà sùúrù tọ́rẹ̀ wà ó ní èèyàn ní ṣe ilà sáadà allahu azza wa jal bí a izan àfi kọ́ ọlọ́run tó fi ṣàgbé ìjẹ́ni pàtàkì fún lọ́dọ̀ ẹ̀ńtọ́ rẹ̀ jẹ́ àti lọ́dọ̀ àwọn èèyàn pé ha àṣẹ sùúrù lérè bẹ́ẹ̀ ni ẹ̀dá ò ní sí lẹ́kùn ìmọ̀ tọrọ ìmọ̀ sagbe àyàfi kọ́lọ́wọ́n bó sílẹ̀kùn òsì fún pé wọlé òsì ọmọ ọba òfin ra ni ló fi jẹ́ pé a ti sọ fún wa ara àwọn tó ń tọrọ báárà tẹlẹmi yóò ní owó kò ní lè wọṣọ gidi torí pé tó bá ti wọṣọ gidi yóò kó òun ó kó o ní ibi iṣẹ́ tó ń ṣe yóò wò pé aṣọ òun yóò ju aṣọ báárà mọ́ oúnjẹ tí ó jẹ lójú ayé kò ní lè jẹun gidi torí pé wọ́n mọ̀ pé ṣé ó ń báárà náà ní rárú oúnjẹ yìí kò ní fẹ́ lè gbélé gidi kò ní fẹ́ sọ torí pé lẹ́kùn yẹn ọlọ́run ti sin fún tó ti wọnú ilé òsì anabi sallallahu alaihi wasallam tẹ́yìn bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó ṣílẹ̀kùn òsì fún. àwa bá débi pé anabi wa sallallahu alaihi wasallam wa sọ pé ọ̀rọ̀ tí mo ní ń bá yín sọ ọ̀rọ̀ ẹyọ kan tó jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́sìn ilẹ̀kẹ̀ tí mo ní kẹ́ ẹ sọ dáadáa òun náà ní pélé ayé yìí lè arba àti nafarin anabi ni. ìrìn èèyàn mẹ́rin náà ni ayé jẹ́ tiwọn ó tún pé èèyàn mẹ́rin náà gbénu ayé anabi sallallahu alayhi wa sallam wa sọ fún wa pé ari abdul warasakọ allahu azawajal wa wa ilman nbi alakoko ta parí ìbánisọ̀rọ̀ wa sí nìyẹn ó ní ẹrú ọlọ́run ọba olùpèsè pèsè dúkìá fún un ó tún pèsè fọwọ́ yattaqi fihi rabbahu ni wọ́n ń payọ̀ ọlọ́wọ́n ọba rẹ̀ bifẹ́lẹ̀ ma'amurat gbogbo ntọ́lọ́ ni ọmọ ṣe ní ṣe wọ́tẹ́rìkùl manhiyat àwọn ọlọ́wọ́n ni ọmọ débẹ̀ kò débẹ̀ ohun tó gbọ́ pa nẹ́bí ní báyìí ni a ń ṣe gbogbo ẹ̀. bákan ìtún sọ ẹbí pọ̀ ó tún wá mọ ìwọ ọlọ́run tí ń bẹ nínú ọlá òun ní bẹ ní ààyè tó ga jù ó ní bẹ afdọ́lì almanazil òun ní bẹ ààyè tó ga jù the best place ni ọ wà ó tún mọ̀ pé tí wọ́n bá ń pẹ́ ránkì wo ni ọ wà ní alìjẹ́nà ni pé alìjẹ́nà tó ṣe kíni tó ga jù níbi eléyìí labẹ́ Allah subhanahu wa ta'ala kó fẹ́ nìkọ̀ọ̀kan wa náà sí a wá rí i pé ó lówó ó ní mímọ̀ anabi sallallahu alaihi wasallam wa ní ìran ẹlẹ́ẹ̀kejì òun náà ni abdu rọ̀sákà Allahu ilman walam yarzuqhu malan òun ni ẹrú tó jẹ́ pé ọlọ́run ọba ọba olùpèsè fẹ́ dá ọba tí mọ́ ṣẹ̀dá lẹ́sà pẹ̀lú tó bá wù yàtàṣù bí rahmatihi man yasha wallahu sul fadl azim kọ́dà òun ni mọ́ fún yàn ẹni tó bá fẹ́ fún ẹni tí ò bá fẹ́ fún òun náà ni lọ́kẹ́ àwọn àfáàfin ni ó ní ìwọ ọlọ́run ọba mi òní yá latifun bi khalqihi anta tu'ti wa tamna'u wa qad hayyartuka sayyidi dullani kayfa asna'u. ọlọmọsá sànù àwa náà mọjà sísìn nù ayé. ó ní ìrànlẹ́ kejì òun lẹ́nu tọ́lọ́wọ́n bá fún ní dúkìá nìkan ọlọ́run fún ní mímọ̀ mímọ̀ nìkan wàlámì yarzuquhu gbọ́lọ́wọ́n fún dúkìá a jẹ́ pé eléyìí bá ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ akẹ́kọ̀ọ́ mímọ̀ àbáwọn tá a tiẹ̀ lè nẹ̀ka sí pé onímọ̀ làwọn eléyìí kọ́lọ́n kọ́sà wa ní lónímọ̀ tọrọ mọ́ kéwù là wa. àmín. a pé tá a bá lówó tá a ní dúkìá tó o kó àwọn kan ní bóyá nínú àwọn tọ́lọ̀ ń fún mọ̀ tí wọ́n tún ní dúkìá kò túmọ̀ pé kò sáré sákùsà. àníbi wa ni ẹ̀ńtọ́lọ̀ ń fún ní mímọ́ nìkan ṣùgbọ́n lọ́wọ́ fún ní dúkìá tó bá fẹ́ ná yọ ọ̀sẹ̀ mọ́ retí àwọn tí ó fún náà tó ní dúkìá ni fúnra ẹ̀ kó kọ́ yọ fúnra ẹ̀ kọ́ fẹ́ sí. fọwọ́ yakul anabi sallallahu alayhi wa sallam ni gbọ́n yọ máa sọ báyìí yọ máa sọ bilisani makol walisani hal yọ máa sọ láhùn yóò sì máa fi àníyàn rẹ̀ àti ṣesí rẹ̀ ẹ̀ máa rí lára rẹ̀ yọ máa sọ pé laukana limalun tọ́ba ní kí mìíràn bá ní dúkìá ni owó ni gbogbo àwọn nǹkan tá a kà sí pé dúkìá òní amiltu bi amali fulani irú lágbájá tọ́lọ̀ ń fún mọ̀ tó tún fún ní dúkìá tí ń na tí ń payọ̀ ọlọ́run bẹ̀ tí fi ń sọ ẹbí rẹ̀ pọ̀ tó tún mọ̀ wọ́ ọlọ́run bẹ̀ tèmi náà ẹ bá lọ ní owó ni bẹ́ẹ̀ lèmi ní ọmọ ọ̀sìn ìbámu ọ̀sìn bí ṣe ń ṣe ni pé àìlówó yìí ló ṣe kíni lọ́ka mi lọ́wọ́ kù anabi sallallahu alayhi wa sallam ni fa ajiruhuma sawaun anabi ni ẹ̀san kan náà ni wọ́n jọ gbà àti ẹni àkọ́kọ́ tá aláyè rẹ̀ ga èèyàn tó mọ̀ pé ẹni tóun nímọ̀ lásán tí ò ní oh. dúkìá ṣùgbọ́n láníyàn ẹni wọn pé òòló wọn pọ̀ tó á ní ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ rí lẹ́nu ọ̀tọ́ níwáre ẹ̀ pé òsì lórí òsì ni nì fún irú èèyàn nígbà tá àlejò wa wá o ní rọ́ọ̀gì tó tẹ̀ o sì lága nínú ilé ọ̀tọ́ wa tẹ ojú fún wọn yorùbá sọ pé ojú là á tẹ ká tó ṣe kíni ká tó tẹ ni ó wá túmọ̀ pé ajẹ́pẹ́ ni tí ọba tiẹ̀ lẹ́ni o ní rọ́ọ̀gì o ní àga tó gbé fàlejò tọ́ ọba ti tẹ́ níta nìyẹn rẹ̀ sì da àlejò gbé wọn tiẹ̀ ní ìwò pé lẹ́lẹ̀ ló gbé wọn sí àpẹẹrẹ tó súnmọ́ la mú wá fún wọn yẹn tó fi jẹ́ ọmọ wa fi ya fọ́tò tàlkìyàmà náà pé ẹ̀ńtánẹ́bí ni yọ wà bí hafdọ́lì ṣùgbọ́n kò ní dúkìá ṣùgbọ́n àníyàn rẹ̀ èròǹgbà rẹ̀ ni pé á ah, tọ́lọ́n bá ti fẹ́mi náà lóhùn ìbámu síbi lágbájá àníbi lóhùn àtẹ ní àkọ́kọ́ yẹn ipò kan náà wọ́n jọ wà ń bí ẹ̀san típò wọn bá ti wá dọ́gba ń bí ẹ̀san wọ́n wà láyè kan náà. àníbi sallallahu alaihi wasallam wa ni ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọ̀pìn èèyàn ti ń bẹ nú ayé òun náà ni abdul rasaka allahu malan òun ni ẹrú tọ́lọ́wọ́n bá fún ní dúkìá wàlámì yẹrùzùk ilman ṣùgbọ́n àwọn ọba òfun ní mímọ̀ wọn náà kún kálukú gbọ́ lágbọ́ lò kò sì wo nbolo ṣubú sí tó pọ̀pọ̀lọpọ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ mọ́ àwọn tí ó tún kọ́ pọ̀lọpọ̀ àfẹ́ gbọ́ àtún fàyè láti béèrè ohun tí ó sàǹfààní ohun tí ó sàǹfààní láwọn béèrè. ọ́ nínú ẹlẹ́ẹ̀kẹta òun lè tọ́lọ́wọ́n bá fún dúkìá ṣùgbọ́n lọ́wọ́ fún ní mímọ̀ ọwọ́ ni fahuwa yakhbitu fi malihi bighayri ilmin yakhbitu yóò mọ tẹsẹ̀ bọ́sẹ̀ inú owó rẹ̀ ibi tó tọ́ yóò nà ẹ síbẹ̀ ibi tí ò tọ́ yóò kẹ̀ mọ́ náwó yẹn yóò mọ̀ sí jàbùjàbù inú owó rẹ̀ ẹni tí ò yẹ kó rin fín yóò rin fín bàbá tó bí yóò rin fín ìyá tó bí yóò rin àwọn ẹbí tó yẹ kó kó mọ́ra kódà ó tún lè máa fi owó rẹ̀ tẹ́kọ́ máa fi yọ wọ́n nú ìyà fífi wọ́n sínú ìyà ara àwọn ọ̀túnmọ̀ tí yakhbitu fi malihi bi ghayri ilmin yọ gbàyàwó àwọn èèyàn yọ gbàyàwó yọ gbà obìnrin olóbìnrin ìyàwó tí ń bẹ ń lé ọkọ rẹ̀ já wọn náwó fún ọ bọ́kọ bá sọ̀rọ̀ yóò tó fún ọ jẹ́ yíyà agbọjà lọ́wọ́ aláìní àfitukùn tiẹ̀ agbalẹ̀ ó ń lẹ̀ ẹni tí òróró kọ́lé agba tiẹ̀ pa àwọn tó fẹ́ fi ṣe nǹkan kan àwọn tó sì fún náà sọ pé ẹni tí ọkọ lù làwọn ń fẹ́ àwọn ọ̀fẹ́ kí gbó pọ̀ láàrin ìlú nígbà tó wá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ènìyàn bá nímọ̀ ni tí ó sì jẹ́ pé ń tẹ̀lẹ̀ bàṣùbàṣù ẹni tí wọ́n fẹ́ gbalẹ̀ rẹ̀ tí wọ́n ní àwọn tó sì fẹ́ ta fún ọ náà táwọn náà sọ pé àwọn náà ń tẹ tí wọ́n ní tọ̀ àwọn tí wọ́n kọlu àwọn ń fẹ́ kí ló tẹ̀yìn ní ọ̀bá àwọn tó lówó tí ọmọ wọn ti pé ẹ kọ́lé fáwọn èèyàn tí ò rí lé gbé kẹ́lẹ̀ mọ́ gbẹ̀sán lọ́dà kìyàmà kí ọ̀dà bá a kọ́lé rẹ̀ nígbà tá a fẹ́ gbó láàrin ìlú wọ́n tọ́ gba tiẹ̀ nígbà tí wọ́n rí ibìkan gbé. anabi sallallahu alaihi wasallam ní ọlọ́run òfun nímọ̀ ṣùgbọ́n ní dúkìá yọmọ wa tẹ̀lé basubasu. nira tọ́ba tún lóun fẹ́ kí náà gan kò ní rí i kí tẹ́lẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ní lọ sí masajid láwọn masalasi tí ó sì rírun kí àáfàá tí ó ṣe bí ànẹ́bì tẹ̀ nífẹ̀ẹ́ kàn lábùkù kọjáde bóyá olówó àbí tálíkà náà ló kírun tán ó kírun tán lákọ̀ọ́kọ́ sálámọ̀ kọ́mọ àlọ́kọ̀ wá pé ẹ wá aláàjì ẹ kírun ẹ túrun kí ọtọ́ àtún kí kọ́tọ́ àtún pé aláàjì ẹ wá ẹ tí ì kírun. kó tún kí tẹ́lẹ̀ kejì kó tó àdìlẹ̀ kẹta aláàjì ẹ wá ẹ kírun fún ọ ni pé òun ṣiṣẹ́ lọ́fíìsì ọlọ́run ni torí pé òun ọ̀ lẹ́kọ̀ọ́ kò sì nímọ̀ pé ní tọ́bẹ̀ tún tòun ṣe kódà ẹni tó yẹ pé tọ́ bá sọ̀rọ̀ yẹn tó yẹ kó tún gùn ọ ní nǹkan ipò rẹ̀ wà kó gùn ọ ládùúgbò àpé n ṣe àti ni ọ̀gá wa nẹ́bí sọ̀hábà tá nẹ́bí ṣe bẹ́ẹ̀ fún ń tọ́ padà ń lẹ́ẹ̀kẹta ha ó ní wà nẹ́bí òun ọ̀mọ́ kí jù báyìí lọ lànàbí fi wá sọ pé ní òtí máa ń sọ láti tí òrùkún rẹ̀ kò pé kò tẹ̀ bó ṣe yẹ kò sì wà nípò òrùkún yẹn títí tọ́kàn rẹ̀ ó fi ṣe kíni tí ó fi balẹ̀ hílà hílò náà ni ìfẹ́ríkẹ́lẹ́ rẹ̀ ní ọ̀dọ́gba ẹ̀yẹ ń sọ̀kà tí wọn náà mọ òrùkún ẹlòmíì kàkàdà báyìí ni ẹlòmíì ọ̀tẹ̀ bíi kílẹ̀ jáàkì tẹ̀ mọ́ fi táwọn fi yọ táyà ọkọ̀ sẹ̀kọ́ àwọn kẹfẹ́ tó kọ́ tẹ̀ wá ni kì í sáwọn tó dúró gbáyìn bẹ́ẹ̀ lẹ lómi tẹ̀ pé àtàṣọ tó wọ̀ gan ẹ̀ lè dú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí pé aṣọ tiẹ̀ kì í ṣe pọ́ dọ̀tí ṣùgbọ́n ti wo pé ṣé yóò fi ru eléyìí kàn án àbí nǹkan kan lọ́tọ́ sára nítorí àárẹ̀ nípẹ́tọ̀ bí kò má fara ko torí pé ahun tí ń bẹ lára ẹlòmíì yóò tún gbé e dénú ilé Allah subhanahu wa ta'ala tá à ń pè ní masalasi tí ó sí bẹ́ẹ̀ ni àwọn mọ́sálásí àdúgbò táwa ń wo pé ayẹyẹ àlè dúró ń bẹ àbáká tẹ̀sọ̀ kírun yìí kúlẹ̀ tá a lọ tẹ́ àárín síbẹ̀ kí náà tí kájọ ọmọ lò kẹ́kẹ́ náà kílẹ̀ tá a tún ṣe. anabi sallallahu alaihi ni kò ní páyọ̀ ọlọ́run níbi ohun tọ́lọ́run bá ṣe fún sọ̀láàtì la mú wáyìn bẹ́ẹ̀ làwọn ọ̀sẹ̀ ẹ̀sìn yòókù àwọn nǹkan tọ́tọ́ á jẹ́ nǹkan èèwọ̀ torí kò ní jẹ́ páyọ̀ ọlọ́run ni pé mọ̀ ọ́ ṣe gbogbo ohun tọ́lọ́run bá pa ọ́ láṣẹ pé ó ṣe yálà nínú alukóra àbínú àdìsí ànábì sì síwọ́ kú òǹbi àwọn ohun tó ní ọmọ sí ànábì ni kò ní payọ̀ ọlọ́run ó tún bọ̀ pátá ń pè é payọ̀ ọlọ́run náà ẹ̀mí lọ́wọ́ irọ́ àmọ̀ rí sẹ́rẹ̀. ànábì ni wàlá yasilu fihi rahima ànábì ni kódà kò ní fi dúkìá yẹn so ẹbí rẹ̀ pọ̀ wọn náà wá bira rẹ̀ inú bọ́lọ̀ ti kẹ́ ọ tó bọ́yọ́ ọmọ márùn-ún ló bí mẹ́rin ló àwọn tó bí púpọ̀ nínú ẹbí yín táwọn ń bí sọ ọmọ sọ pé orí lágbájá ò pé nìí àwa ta lówó gan abíwọ̀nba ohun tí ó lè tọ́ a ó ti mọ̀ pé nbí tí ìwọ tí owó sẹ́kù sọ́dọ̀ tiẹ̀ tí wò bí púpọ̀ ni ọjà nù tiẹ̀ mélòó wa lọ́jà ọmọ ẹnìkan sọ́dọ̀ ni wà pé ìmọ̀ náwó lé lágbájá lórí káti àti ó fẹ́ sọ àwọn ọmọ tí ò lóbi láyé mọ́ gbogbo aláṣàlẹ̀ ni tí ó ti kú nú ẹbí wa kò sẹ́ni tí ò ní lọ́mọ òrukàn nú fámìlì rẹ̀ nígbà tí ìṣẹ́bí sọ́sẹ́ bẹ̀rẹ̀ o ti wá mọ̀ pé jíjá ọmọ tiẹ̀ ọmọ òkú ọ̀run ọmọ òrukàn tí wọ́n ń tọ́ yẹn o ti so ẹbí yín pọ̀ bàbá tó bí ẹni tó kú ọmọ lẹ̀ sáyé ìyá tó bí ọmọ gangan tọkọ rẹ̀ kú àtàwọn ẹbí rẹ̀ nígbà tó bá ti náwó lọ́mọ létọ́ tọ́jú lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ní ti kínní wọn ò rí ọkọ ọ tó tí wọ́n bá kú ti mọ̀ pé wọ́n ní ò lè ká tọ́sọ fẹ́ lómi pé àìmọye ẹ̀jẹ̀ níjọ́ tó kú bá kú pé á mójú táwọn ọmọ rẹ̀ àìmọye àwọn tí ó sì wá tó bá wá ọ̀rọ̀ tí ọmọ gbọ́ láyé fúnra ọmọ náà ni ó sọ fún pé tí ọba jẹ́ pàdánù ọba di kọ́fẹ́ láti kú mọ́tọ́ débi yìí àti ẹ̀wà atúnrẹ́ lómi tí ọ̀fẹ́ ṣe ẹ̀yin ayàfẹ́ ẹjí ṣe kódà òbí ẹlòmíì ni ó pé mọ́gbọ́mọ kan sọ́dọ̀ ọmọ wàhálà tí mo ṣe òbí ẹni tó ní ní ọmọ sọ pé kọ́mọ gbọmọ àwọn tí ò nínú ẹbí wọn sọ́dọ̀. àbáwọn ọmọ òrukàn náà. àbáwọn ọmọ òrukàn náà bíi pípẹ́ tó bá ti gbá òun ní òkú àwọn ọmọ tiẹ̀ ní òdọ́ ọmọ ni ọwọ́ á sá fún òfin ilẹ̀ ọ̀tọ́jú ẹ̀ ọ̀tọ́jú ẹ̀ wọ́n ní òkú ńjọ kan. anabi sallallahu alaihi wasallam ni yọmọ tẹlẹ basubasu nrẹlẹ kẹta nìyẹn o inú tọlọ ń sèpò kò ní bí nǹkan bá dé nínú ẹbí yóò ní ìlà ẹ rí i pé àmọ́ sọ pé táwọn nǹkan bá dé nínú ẹbí léyìí tó bá jẹ́ pẹ́sìn tọ́ka ni o tẹ́sìn ọba tọ́ka jẹ́ wọ́n mọ̀ pé irú eléyìí ẹ̀ mọ́ gbé dọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pẹ́sìn tọ́ka yẹn ìwọ ni ọkọ ọmọ béèrè pé báwo láti ṣe kí la fẹ́ lò wọ́n lè mọ̀ pé ah o ti fi eléyìí di ọjọ́ yìí tẹ́sìn ọgbà láyè táwọn fẹ́ kúlé lórí oko tó bá jẹ́ báyìí ẹ̀ ké àríwí sallallahu alaihi wasallam wala ya'lamu lillahi fi haqqahu ìwọ ọlọ́run kò ní mọ̀ nbẹ̀ àti sọ fún wa pé inú ìwọ ọlọ́run azakat bó ṣe wà ní suratul mu'minun ọlọ́run ní wa fi amwalihim haqqun ma'lum lis-sa'il wal mahrum. àwọn àfáàní zakat lẹ́yìn tó rẹwọ ní sọ́ọ̀bù àti sọ́dákọ̀ tó wọn jẹ́ tí ò ní í ṣe pẹ̀lú ní sọ pé anytime sáà mọ̀ ọ̀tọ̀ rẹ̀ àríwí sallallahu alaihi wasallam ẹ wá wò òun wá ànábì wá ní fa'adha bi akhbasil manazil ànábì òun ní ọbẹ̀ láyè tó burú jù akhbasil manazil ànábì àyè tó burú jù ní ọwà sallallahu alayhi wa sallam ànábì sallallahu alayhi wa sallam wá ní ẹlẹ́ẹ̀kẹrin òun ṣe ra ẹ̀ ànábì ni abdun òun lẹ́rú kan lam yarzuqu Allahu malan ọlọ́run ọba òfin dúkìá wàlá ilman kò tún jólúmọ̀ kò tún jólúmọ̀ àwọn hamaju wọn ni fa ayúrò náà sì tuhumu wọ́síwá òmù hamaju lè hamaji. ọlọ́run fún dúkìá ọlọ́run ọ̀tọ́ àfún ní mímọ̀ ẹ̀pẹ́ sífùrù ló mú tòun ti bẹ́ẹ̀ lọ́dọ̀ èèyàn ni o ló mú o láàmú lọ́dọ̀ èèyàn kẹ́tẹ́ ọba ti ní àti òkè ọ eléyìí ó pòfo ló já gbé bẹ́ẹ̀ ò kì í sípà ń sọ pé pòfo lọ́kọ̀ pòfo lọ́dọ̀ ọlọ́run tí wọn bá gbọ́rọ̀ rẹ̀ ọmọ pé áá ah, ah, kò pòfo wájú ọlọ́run kò pòfo wájú ọlọ́run tó bá jẹ́ ni tóun gbàgbé rẹ̀ sípè ẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n tẹ́lẹ̀ kẹrin yìí gẹ́gẹ́ bá níbi ṣègbè wánú àdìsí rẹ̀ òun pòfo láyọ̀ ni èèyàn lè mọ́ lówó tí ò ní nímọ̀ tí ó la nìyẹn yọ bara rẹ̀ ń kó alákọ̀ọ́kọ́. gẹ́gẹ́ òun ó mòfò lójú àwọn èèyàn yóò tún wá mòfò lálùkìyàmà torí pé kíni ànábì ní fàáwà yẹ kúl yóò mọ̀ sọ pé láwùká nàlí máa lún tẹ́kùn ọba lọ lówó ni ẹ kọ̀ tí ẹ̀rín mímọ̀ pé wà láwùká nàlí òní la amil tu bi amali fulani bí lágbájá ti ń lówó rẹ̀ yá kọjá àwọn ẹbí rẹ̀ ó súnmọ́ yóò mọ̀ fira ẹ̀ wé irú ohun tí ẹlẹ́ẹ̀kẹ́ tata ní òun lọ́wọ́ aláyè tó burú jù ni irú rẹ̀ ni àníyàn rẹ̀ àtẹ̀mí rẹ̀ tẹ́mi náà bá ló à ẹnìkan ò ní súnmọ́ mi o. ǹjẹ́ nìkan ọmọ kó dúkìá mi o à gbogbo àwọn ọmọbìnrin àdúgbò tí wọ́n yá yìnyín kò sọ́kàn tí à ní ní máàkì lára rẹ̀ kò lè ṣe. so ohun tí ọmọ sọ nìyẹn tí sì ń bẹ lérògbà rẹ̀ àníyàn rẹ̀ nìyẹn ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ó ní híyà niyatuhu ohun tí ń sọ nì òun náà làníyàn rẹ̀ ànábì wa ní fawiziruhuma sawa'un òun àtẹnìkẹta ta ní ààyè rẹ̀ yóò ààyè tó burú jù ní ọ̀wà lálẹ́ kìyàmà òun àti ẹ̀ bákan náà lè jọ lẹ́sẹ̀ wọn ìbéèrè wá dé àwọn tó wá jẹ́ àwọn àfa àtàwọn akẹ́kọ̀ọ́ mímọ̀ wọn á wò pé kọ́mọ̀ jẹ́ pé bẹ́yìn náà ṣe ń gbọ́ wa wọn náà mọ̀ wọ́n pé a ah, tí òfin ṣiṣẹ́ kẹ́ rò lẹ́mìí pé eba nabi sallallahu alaihi wasallam sebo iti sọ àdíìsì kàtọ́ wa látọ̀dọ̀ Abu Hurairah àti ibn Abbas radiyallahu anhuma tọ́wọ́ àánú sahihain Bukhari àti Muslim pé idha amma abudi bi asanatin pa nabi sọ pé inú àdíìsì kudusi ni pé tí ẹrú mi tó bá gbèrò dáadáa kan pòun fẹ́ sí wàlámìyà amẹ́lìhà tí ò wá ṣiṣẹ́ yẹn pé kò rí ṣe katabtu halahu asanatan kí ọlọ́run náà wọ́n kọ́ fún wọ́n fi kọ́ dáadáa kan fún fa in amilaha tọ́ba tó a rí sọ́dà níyẹn rẹ̀ ó ní láníyàn ṣe pé ìbọ́lọ̀ sọ pé katabtu katabtu ha ashara asanat ń kọ́ fún ní ẹ̀sán mẹ́wàá man jaa bi asanatin falahu amsari ila sab'i miha di'fin ọlọ́run ní kódà débi àdìpẹ̀lẹ́ lọ́nà ọgọ́rùn-ún méje kódà ẹlòmíì wallahu yudaifu liman yasha rẹgulétọ̀ ni àníyàn tí wọ́n sọ bóyá ten ló dúró sí mẹ́wàá àbí bóyá seven hundred ló dúró sí àbí ó tiẹ̀ kọ́dà ní alpha mọ̀dọ̀ afẹ́tẹ̀n. pé àdébìnrin lọ́wọ́ sọ láwẹ́ kejì pé wa iza amma bi sayyihatin tọ́wá gbèrò aburú kan ti mẹlẹ́mì rẹ̀ wà lámì ya amẹ́lìhà tí ò wá ṣe aburú yẹn lam haktubu ha alẹ́ kọ́lọ́ ní ní kọ́ against yẹ àpè làwù àti alẹ́ yìí ọlọ́ ìní kọ́ against yẹ ìní kọ́ tako fa in amila ha anabi ni ọlọ́run aṣọ kọ́tọ́ bá tiẹ̀ wá ṣe é níṣẹ́ katabtu ha ṣe àtàwọn ahida ń fi kọ́ aburú ẹ̀yọ̀ kan fún pé báwo lẹ́sẹ̀ fẹ́ jo pọ̀ pẹ̀lú èyí tá a sọ pé àníyàn ló ń tẹ́lẹ̀ náà bá lóbi lágbájá bí ṣe ń gbàyàwó ń yàwó mi ń gbà ló ń lẹ̀ gbogbo bí ṣe ń tẹ̀lẹ̀ bàṣubàṣu èmi náà mọ tẹ̀lẹ̀ bàṣubàṣu a sì ní ẹ̀sẹ̀ wọn jọ rí bákan náà ibi ọlọ́run sì ní òun ò ní kọ fún pé báwo láti so pọ̀ ló bí ọ̀kan náà àfàwà àfàwà Ibn Qutayba tọkọ tíra tàwí àpẹẹrẹ tí wọ́n fi yanjú ẹ̀ fún wa wọ́n lòun náà ni pé ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó gbèrò aburú kan kóun ó ṣe ọwọ́ arìn tí ọlọ́run ṣètọ́n lọ́fọ̀ ọba ẹ̀kọ́ ayọ̀kọ́ ní nígbà tí sàmúmá ṣàhún ṣètọ́n tí ṣètọ́n bá fọ ọba àwọn tẹ̀sẹ̀ kàrú fa ìzáhùn mọ́bìsirú èrò burúkú ni ròyìn wọn ìyàtọ̀ ń bẹ láàrin tó gbèrò aburú tọwọ́ arìn tí Allah subhanahu wa ta'ala tọkàn rẹ wa gbọ̀n pípé pé ah nǹkan yẹ kí n ṣe bẹ́ẹ̀ ọlọ́run ló dá mi yóò sì jábọ̀ fún un ọwọ́ àfin kẹ̀yẹ́ lẹ̀ hubbal lillah nítorí ìfẹ́ allah subhanahu wa ta'ala wa khawfan minhu àti torí ìpayà pé ó níyà tí ó fi jẹun ilé ni wa kanu yad'unana raghaban wa rahban ló fi jẹ́ pé ìròrí pé àsìn lọ́hùn torí iná àsìn torí àlìjẹ́nà kìíní kan pé máa ti yá kí ìlàlìjì náà nìyí máa lákín orí ìdùhálẹ̀ àràkà ìròrí tọ́dọ̀tì ni. wọn ní tẹ́mi rẹ̀ gbọ̀n pípẹ́ tó wá gbé ìrònú aburú ẹ̀ àníyàn aburú yẹn jùlẹ̀ torí pé ń nífẹ̀ẹ́ ọlọ́run ń páyà ìyá rẹ̀ fatara kalima àṣeyà ọwọ́ agbẹ́sẹ̀ yẹn kalẹ̀ tó sì lágbára àti ṣe wọn ni kódà irú yẹn tẹ́rùkù tó ṣe yẹn ìbáàdà ni kó fi ilẹ̀ fọlọ́run ẹni tó báyìí ti fi nǹkan kẹ́kẹ́ lẹ̀ fọlọ́run ọlọ́run ó fi ohun tó lóore jùlọ yóò ṣe kíni yóò fi rọ́pò fún wọn ọlọ́run wá rìkọ́ọ̀dù dáadáa fún yóò gbà ládàá ń bẹ́ẹ̀. naam èyí sí déédéé ẹni ẹlẹ́ẹ̀kejì tó ṣe déédéé pé ẹ̀sẹ̀ wọn jọ dọ́gba tí wọ́n mú wa lápẹ̀rẹ̀ òun náà ni pé ẹrú tó jáde ńlé pòun fẹ́ jalè dúró èyí yòówù nù olè jíjà báwo fẹ́ kólé ńlé o ti mú kọ́kọ́rọ́ masaki àbọ̀kọ́ ọlọ́kọ̀ lọ́fẹ́ gbé o ti mú ìdí ọ́fíìsì ẹ̀kọ́ gbẹ wọ́n ti mọ̀ èyí tí ó gé bọ́gílárì ọlọ́nkọ́ bá wa yí wọn po tó tà àbá ṣàdúrà gbogbo dúkìá gbogbo wa náà ń bẹ nínú ewu. Mm -hmm a ṣàdúrà kọlọ̀ kó yí wọn kó ni. àmín. ó ti wá palẹ̀ mọ́ ti sẹ́gbẹ̀ẹ́ kódà ó ti débi tó ti fẹ́ jalè. bó ṣe dé bàbá yìí bọ́yọ̀ gbúrò ọlọ́pàá ọlọ́pàá ò tọ́ tí ń ṣiṣẹ́ ò tọ́ tí èsì pàtó yẹn ń digun jalè papọ̀ tẹ́kọ̀ àwọn lè mọ́ lọ ọbẹ̀ ṣùgbọ́n wọ́n ti mọ́ gbọ́ àwọn olè wọn ò sì ní jẹ́ mú wọn bọ́n bá sì gbé ó táwọn ní ọgbà irú ẹ̀yin ọlọ́pàá yẹn kọ́ ọlọ́pàá tó ṣe kíni tọ́jọ́rẹ́ aráàlú ń tòótọ́ tí èso ta aráàlú ti ń pèrè lọ́rẹ̀ aráàlú. ọwọ́ gbúrò wọn a àwọn ilé oníjó wọn oríṣiríṣi bóyá o tiẹ̀ ti bẹ́ sínú ilé tó fẹ́ kó àbórí pàwọn aráàlú gan-an wọ́n ń bẹ́ ń lé wọn ò sùn ọwọ́ ajáde sẹ́wọ̀n pé kéèyàn ṣe pé fúnra ẹ̀ ló torí ṣégin ni ìdènà kan ni òjò orí sẹ́yìn ẹ̀sìn fàáyẹ̀dẹ̀ alẹ́ àwọ̀jì ṣẹ́yìn ọwọ́ asẹ́rí padà tọ́ iṣẹ́ yóò ṣe mọ́ lónìí operation ti fail táwọn aráalé ò ní í sí ń lé pé òun tó sọ iṣẹ́ ìdíjọ́ mi jọ wọn nírú eléyẹn o òun àtẹni tóun lọ sọ pírẹsẹ̀ tó ró lè jà gẹ́ngẹ́n àti ẹ̀ wọ́n jọ gbẹ̀sẹ̀ pé ẹjalẹ̀ ẹjalẹ̀ méjèèjì náà torí pé kì í ṣe pé torí ọlọ́run lè filẹ̀ torí pé agara ló ṣe kíni agara ló di lọ́wọ́ táwa wòye sílẹ̀ yìí ní súnmọ́ parí ọ̀rọ̀ á gbàgbọ́ yẹ pé torí pọ̀pọ̀lọpọ̀ wa wọ́n sọ fún ọ pé kírun dáadáa wo obìnrin tó rìn òwò wọn ni orin òwò ni àníyàn náà mi lọ́wọ́ àkéésè kínní kan yín tẹ̀ ń borí gan tẹ̀ ń ṣe kínní kan lọ. àgbẹ̀ yóò dì ní dàwọ́ làmú yẹn o ò sì mọ pàtàkì ohun tí wọ́n ń pè lánìyàn o ò sì mọ ipa tó lè kó nínú ìjọsìn rẹ àti gbèsè ayé rẹ tẹ́kọ̀ òní ó sì sọ báàlì kìyàmà rẹ ó sì rí. ló fi jẹ́ pé lọ́dọ̀ àwọn onímọ̀ wọn nífa ní ìyẹ̀tù nkọ̀rí ìnàtòlá amẹ̀l àníyàn àti wá ni àlẹ́ àmẹ́ẹ̀lì gbogbo àwọn tẹ́tà ń ṣe yẹn kò sí tàbí ṣùgbọ́n ó bùkátà sáníyàn tó lálàáfíà bẹ́ẹ̀ náà làníyàn náà bùkátà sí kó jẹ́ torí Allah subhanahu wa ta'ala nìkan al-ikhlas káwá fún wa lápẹẹrẹ sáàmù pé ẹni tó làníyàn ń da ọ̀kọ́ bá ti sàlùwàlá ọ̀màlùwàlá ṣe òṣèlájàmbá kò yí tó ń sìn náà ni láti jọ iná bí wọ́n ti ń sọ fún yẹn ọ̀ tiẹ̀ fàyẹ́lẹ̀ bó ti kọ́ ọ wọ́n sọ wọn pé a àkọ́ bá a ṣe kírun ni kódà àwọn kan lọ kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìwọ òwúlẹ̀ kọ́ rí òsì dúró mi wọ́n sì dánilẹ́kọ̀ọ́ rẹ̀ rí ṣùgbọ́n tó bá dà jùmọ̀ ẹ̀sán lọ mọ́sálásí náà ni tí wọn náà ń bẹ náà tí ò rí sọ láti ṣe tẹ̀kí báwo la gbọ́wọ́ ọ̀mọ́ báwo la ṣe tẹ̀ kódà suratul fatiha àtọ́kọ́ bẹ́yìn ọba ké la salata liman la eh, liman lam yakra bi fatihatil kitab ẹjọ́ ọba ké fatiha àti fatiha àrẹ òjókòó anabi ní onírun sallallahu alayhi wa sallam wọn ẹ kàá wò ṣebí síìdì náà ni tiẹ̀ sèrantali táà ọsọ tọ́ọ̀ di táà ó sì sọ táà di tọ́ọ̀ mustaqim mustaqim tọ́ba tiẹ̀ jẹ́ kí fati abájókòó ọba àka sóràtúlẹ̀ ayé akókè fà látàtà nà ń sa tí fati abájókòó sọláàtì rẹ lè yóò rí bí wọ ní wọn fi bá àwọn àfihàn pin pé ìkàkùkà tó clear àti ìkàkùkà tí ó ṣe kíni tó fara sin pé káwọn àkáǹtẹ̀ ju ìdí lásìkò ọba tó ọgbà pass mark ọ̀fí yìí ń bẹ jẹ̀lí yìí ń bẹ tó ọ̀nà ẹ̀ báwọn ṣe ń gbọ́ wa ni kàmọ́ ara wa ọ̀wá kọ gbogbo ń ta sọ yìí bá a ṣe rúkú kí la wí ń bẹ̀ ọmọ bàbá ṣe kí la ṣe ń bẹ̀ kọ́dà bá a ṣe jókòó tó bá jẹ́nu olóko mẹ́rin ni ibi méjì àkọ́kọ́ báwo la ṣe jókòó ibi ìjìká yìí báwo jókòó tàṣáhùdù ńkọ́ àtáyá sọmọ ọmọ ọwá láníyàn rẹ da ọwá ló ń ṣe sọ láti dídá àníyàn rẹ yẹn iṣẹ́ tó bá da ni àníyàn ṣiṣẹ́ fún bíṣẹ́ ọ̀ bá da àníyàn rẹ ò láǹfààní kankan tí ó ṣe àníyàn rẹ wá da òbùkátà sí kíṣẹ́ rẹ ní òsè kínni kọ́ da ṣùgbọ́n tíṣẹ́ bá tó wá da tó ọba tó láníyàn oníjà tẹ́wọ́ gbà lẹ́yìn anabi sallallahu alaihi wasallam náà yàtọ̀ lọ́n sọ kalẹ̀ fún wọn ọlọ́run sọ pé àwọn ọ̀kẹ́ mẹ́tọ́ tó ń bá lọ ń kírun gan-an yorùbá ó nà náà ṣe á rí mi ni. kọ́mọ́dé àbí wọ́n sọ mí lẹ́nu. wọ́n sọ mí lẹ́nu ah, ọjà náà tẹ̀lé wọn lọ. yóò kò mọ̀ wá bá yẹn léwé so kódà ó lè ṣe àṣkárù kọ́pọ̀ mi irun ṣùgbọ́n wàlá yẹ́kùrú nà lọ àìlá kọ̀lélà kì í ṣerú èyí tí wọ́n ń sọ fún ọ pé àṣkírì bíi one million lọ́mọ sí òtò pé ìtukùtù ni tú o <laughs> wàlá yẹ́kùrú nà lọ àìlá kọ̀lélà. nínú ọgbọ́n di sànẹ́bí yìí. kùránì ni ọgbọ́n yìí kì í sàdísì ẹgbẹ́ ayélu kùránì ni. naam àwọn afáwa ajóye wa pé wọ́n ní yẹtu lẹ́yàtukọ́ libul máa ṣe yàtọ̀ à àníyàn dídá kò lè sọ ẹ̀ṣẹ̀ kó kò lè sọ bídí àdí súnà ṣùgbọ́n àníyàn o kọ̀dì tó há wílù tọ́ a ilẹ̀ màṣíyà ṣùgbọ́n àníyàn lè sọ iṣẹ́ ẹ̀tẹ̀ láti ọlọ́run iṣẹ́ dáadáa tọ́lọ́run ní àṣẹ ó lè sọ ọ́ dẹ̀sẹ̀ mọ́ lọ́wọ́ nígbà táníyàn rẹ̀ ọ̀dà ǹjẹ́ ọ̀rọ̀ ní jókòó pé àníyàn kò lè sọ sẹ́ẹ̀sẹ̀ di iṣẹ́ dáadáa ṣùgbọ́n lè sọ fẹ́ dáadáa ó ti mọ̀ pé àníyàn tó da kò lè sọ sẹ́ẹ̀sẹ̀ di iṣẹ́ dáadáa àníyàn burúkú òun lè sọ iṣẹ́ dáadáa di sẹ́ẹ̀sẹ̀ iṣẹ́ burúkú a ti máa pẹ̀rẹ̀ wa kódà ọ̀kan náà àwọn àfa wa ò ní rúbà amẹ́lì sọ̀rìrìn mélòó mélòó ṣe tíntín báyìí ṣàkóso náà mo sọ pé iṣó gíngín ó lè ṣe kíni ó lè bàdíjà kí ẹ ti pé dìrì ọ̀ fàyà kí ẹ ti pé nǹkan kan ṣùgbọ́n àwọn tó ń jọjú kó làwọn kẹwọ́ pé olójútì ni tó jẹ́ pé kéde pé wọ́n olójútì náà ẹ̀kọ́ nígbà mí ẹ̀yin náà ilẹ̀ máa sọ pé sí ò nílé ṣùgbọ́n nígbà mí yẹn lè fi sàpọ́nlé torí pé ìtìjú mọ́ bẹ́ẹ̀ náà lára kéèyàn owó tó wá fẹ́ dú látàrí báyìí àfáwa ni rúbà amẹ̀lí ń sọ̀rọ̀ èrè ni àfáwa ni mélòó mélòó iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ kékeré ni tó azimuhu níyà ṣùgbọ́n àníyàn tí ọmọ gbẹrù ńlá. tí ọmọ gbẹrù ńlá tó pé lọ́yé nǹkan kẹsì kí ni nǹkan títí báyìí àdìsí ànábì ẹ rí i pé wọ́n fún mi káwọn sálàfà àdìsí ànábì wọ́n gbọ́ yé tani sọ fún wa pé kálá takìrá nà mí nàlẹ́ màrú fi ṣe ìhà ni. má fojú kéré má fojú kéré ọ̀kan nù sẹ́ẹ̀rẹ́ má fojú kéré ọ̀kan nínú sẹ́ẹ̀bù. kódà nínú ọ̀rọ̀ tani bi mélòó mélòó tí ó jáde lẹ́nu wa làyùl kìlá àbáyẹlẹ̀ tí ò ní káàsì yóò sì sọ ẹni tí ó wọ náà ó sì sọ míì náà lọ́rọ̀ pé kí wọ́n máa sọ yìí náà níwájú kí nìkan yóò sì sọ ẹ̀yàn dẹ́rẹ́ èrò àlìjẹ́nà. sallallahu alayhi wa sallam salawatu rabbi wa salamu alayhi. àlẹ́ wa ni wa rubba amalin kabirin mélòó mélòó iṣẹ́ ńláńlá tẹ̀ wọ́n pé ah iṣẹ́ ńláńlá ló ṣe yìí adúrú nǹkan tó ṣe yìí ṣùgbọ́n o tusaghiruhu tusaghiruhu niyya àníyàn ó sì sọ kíni yóò sọ la pé àníyàn lè jọ parẹ́ tòní bàǹkà kan bẹ́ẹ̀ tó jẹ́ pé abùkátà pé àníyàtú wà màkánàtú à fìlẹ̀ ìbáyàdá nínú àwọn ọjọ́ sin wa ń ga kọ́tà nìyẹn wá sí a sì ṣètò da àwọn àfààní ẹ̀ ká nípa tó máa ń ṣe báyìí iná màlà máa lè níyà ọ gbádìí sí ànábì yìí òsì gbàlù kọ́ránì yìí lòfin tu bẹ́ẹ̀ tó fi jẹ́ pé ibi iṣẹ́ rẹ̀ là á mọ́ kóòtù àdìsí yẹn sí tó fi jẹ́ pé ẹ̀sẹ̀ tó gbà òun lọ́lọ́run ó fi mẹ́sọ̀ kí lọ́ọ́ gbà ń bẹ̀ káwá fún wa lápẹ̀rẹ̀ téèyàn bá jalè pẹ̀lú àníyàn pé owó tó olè tó ń rọ́bìrì tó ń lọ sí yìí olè tó ń fẹ́ jà yìí òun fẹ́ fi ṣe sàárà ni sáà mọ̀ pé olè jíjà èèwọ̀ ni ká ṣe sàárà kí lòun jẹ́ tọ iṣẹ́ eré rẹ̀ ní sọ́sọ́ olè jíjà dẹ̀ tọ́ kọ̀sọ́ dẹ̀ tọ́ àbíwọ̀ náà tó jẹ́ ni tí ń ṣiṣẹ́ ìtọ́jú àwọn èèyàn dókítọ̀ sọ̀kọ́ alámọ̀dì míì ara ọmọ níjọ́ mọ̀ pé dókítọ̀ ẹ̀ dákun bẹ́ẹ̀ bá kúrò pé abẹ́rẹ́ kú kan máa ń bẹ àbí kẹ̀kẹ́ tí mo lò tí ń kẹ̀ kú kí n tiẹ̀ nísìnyí kí n yé dá àwọn ẹbí mi láàmú ẹ mọ̀ pé láwọn okọ̀ kan ó pé kíní kan mẹ́sì kíní kan ẹ ṣe mẹ́sì wọ́gẹ́ lọ wá mẹ́sì ọ̀wọ́ àánú ọlọ́run ọ̀wọ́ àwòké ìnira rẹ ti pọ̀ jù àfi ká ká ká tukọ̀ rẹ̀ lọ ẹ̀yin tẹ́ ẹ náà jẹ́ ẹ̀ ń sàgbó ẹ̀ ń sèkínì ẹ̀ náà wọ́n ṣe bẹ́ẹ̀ láwọn ọmọ tẹ bá ṣe ni kí wọ́n bí kò sèkínì kan ó fi ilẹ̀ kó fi dùgbà tí ó lò ní o tẹ bá lù ní nǹkan àbẹ̀rọ ní nǹkan tó bẹ́ẹ̀ kú ọ̀pá yẹn ni wọn ni wọn fẹ́ rìlífà àwọn òbí rẹ ń bi wàhálà pé owó tí wọ́n ná lé lérí àbóhun náà nira rẹ̀ láà ẹni ọ̀kan náà torí pé ẹ̀ńtọ́ lẹ̀mí òun ni ó mú nígbà tó wù inna lillahi wa inna ilayhi raji'un kí wọ́n àṣà wa lásọ̀gbà tá a fẹ́ padà lóbi jẹ́ pé ẹ̀ńtọ́ bá para rẹ̀ ó jìyà ẹ̀jẹ̀ ara wa láì fi tà àfi gbowó torí pé dúkìá wa kọ́ dúkìá ni tọ́da wa ni subhanahu wa ta'ala ẹ wá gun lábẹ́rẹ́ kan abẹ́sẹ̀ tọ́lá sọ̀rọ̀ pé tó ti kú yẹn pé ìsinmi ni so wọ́n ní ohun tó ṣe yẹn ọ̀sọ́ di ẹ̀tọ́ ìṣẹ̀lẹ̀ yìí wá si sí ọ̀kan náà àwọn àfa àwa nínú ẹ̀sìn imam abu abi hanifa rahimahullahu rahmatan imam abu hanifa wọn rárá kùnrin kan ń jalè olè ni pé wọ́n rí ibi títí èso apu èso esu apu ó jí i gbé rí bó ṣe jí i yẹn níṣojú wọn náà lọ́tọ̀ lọ fi èso ápù ní ṣe. sàrà. sàrà àà àbọ̀ ànífà wa sọ fún pé málẹ̀dì ìtọ̀nà àtàwù kí lè tó ṣe ni lágbájá kí lè tó ṣe wọ́n tọ́jà pé ọpọlọ ọ̀kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọpọlọ ẹ̀sìn sáfẹ́ mọ́ fi dá sí. ọwọ́ ni hòtẹ́ jèrò máa rọ bì ó ní ń transact ń ṣòwò pẹ̀lú ọlọ́run ọba mi ni mo ṣe ni kí ló ṣe ni ó ní òun ń pẹ̀lú ọlọ́run ni transaction ni làmọ́ fi rọ̀ yín ká mọ̀ ba opportunity tá a ní jẹ́ pé àwọn èsè ya ọlọ́run kó sàwọn ní aláàfọ̀ òní mímọ̀ pé ẹ pè wá tẹ bá ní béèrè kí fákì mọ́ béèrè àwọn béèrè tí ò ní ìtumọ̀ ṣé bá ti ráwọn èèyàn tó ní tó ṣe wáhà sí tó ní ẹ béèrè béèrè tó bá wù yín tí wọ́n sì béèrè béèrè tó lọ́mọ tó béèrè béèrè tí ó jáde yóò kù. òun náà ló sì ni wọ́n béèrè òun náà ló sì ni wọ́n béèrè lọ́fi káwọn ò ní ìwulẹ̀ gbà béèrè tẹ́lẹ̀ tó káwọn fẹ́ rọ́ sí lérí kí sì mọ̀ lọ ni pé àwọn àfa súnà wọn pé ẹni tó bá ní béèrè wọn tó fààyè lẹ̀. táwọn ọba sì mọ. wọn sọ pé ah, àmọ́ àbá àmọ́ sọ́njọ́ mi. Allahu Akbar. bọ́lá ọmọ tó béèrè béèrè tí ọba jáde yóò kú kẹ́kẹ́ òkú irọ́ lásán. Ah, ó lóun sòwò pẹ̀lú ọlọ́run ni ni pé bí mo ti lọ ni pé ẹja mọ̀mọ́ táwọn béèrè ni pé eléyà àfi tó àṣírí ẹnì so ẹnìkan béèrè béèrè kan ìbéèrè yẹn bí n ṣe ń sọ yìí ó sírèǹjì sí mi kó látà ní ń da ọpọlọ mi láàmú pé kéèyàn ó ṣe láìlá láwọ one thousand òun àti irun àyílà lápẹẹrẹ èwo lọ́lọ́lájú ẹ ni pé ẹ dákun ẹ mọ̀jẹ̀ akẹ́mọ́ jókòó akẹ́fẹ́ béèrè ìbéèrè àbáfẹ́ ṣé ó ṣe gbẹ́sẹ̀gbẹ́ ara wọn tó pẹ́ta lọ́kọ́ fún ọ pé ó ṣe one thousand mo bẹ́ẹ̀ mi sọ mo ní ah, tálọ́ ní kó ṣe one thousand pé ìbéèrè yẹn ò bá mu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n náà máa fọpọlọ rẹ̀ ń ta àmọ́nú ẹ̀sìn tí ó sàǹfààní fún wa tọ́ba àti erípẹ́ nìkan tí ọmọ dárò júlẹ̀ tí ọmọ dárò àwọn béèrè bẹ́ẹ̀ lẹ̀ mọ́jú kò tì ẹni náà ọlọ́pọlọ ni ọpọlọ ní sí ń tajà òun ni hùtẹ́jìrù ma àrọ́ bì òun sòwò pẹ̀lú ọlọ́run ni Abu Hanifa wa sọ fún pé kéèfà dáàlì àwọn àfa ni káwa ní ọkẹ́kọ̀ọ́ kájú wú tẹnu ẹ̀ báwo ló jẹ́ òwò báwo ló ń ṣe pẹ̀lú ọlọ́run ọjà lè ó gbé èso ápù ó fi sàárà mọ́ àbí ọkùnkín ni tó ṣe oníwọ̀n fi ń sòwò pẹ̀lú ọlọ́run tọ́bajọ́ wò wá ní kébìnrin òkú mọ́ ọwọ́ ni ó gbé èso apu fọkùtì bá ti àléyà sẹ́yí àtún ó tó èso apu tóun gbé olè lòun já àti ẹni tó bá yẹ fi aburú kẹ aburú ẹyọ kan lẹ̀ fún. wàtàsọ̀dẹ́kùtù bíhá fọkùtì bá ansaru asanẹ́ẹ̀dì òwò àfi sàrà wọn kọ ládàá fún fóun wa ni wọ́n sì kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún ọ kaburú kan lẹ̀ fún ọ ṣùgbọ́n wàtàṣọ dákítà bíhá fàlàmì yẹkùbálẹ̀ àlọ́ ṣùgbọ́n ìsàrà ṣùgbọ́n lọ́wọ́ ọ̀gbá ẹ̀kọ́ wọn ni wọn bí kan sọ́lọ́ lọ́sọ̀ ọkùn ọ̀gbá wọn tá a fi wọ́n ni pé kílà nẹ́bí sọ̀kalẹ̀ ń parú bẹ́ẹ̀ ẹ wá já wọn tí màmú wa fi dá lóhùn ọdún pé sọ́lọ́ lọ́sọ̀ ọkùn gbá pẹ́rẹ́gì tí wọ́n gbé kalẹ̀ tàrí náà Al-Qur'an àtàdíjà nẹ́bí lọ́sọ̀ pé ohun tó ń ṣe yìí lóbi jẹ́ mọ́ni àmìlà amọ̀lálẹ́sà lé àbúrò ní àdìsí tó mi ìfẹ́ e gbọ́ ni kódà inú ẹlòmíì náà tí ò fúre tó bá ti ní fàyín náà dákọ̀lá òun ó kó ń bẹ̀ ni ah, bẹ́ẹ̀ ni màgbà tó ọ̀fẹ́ mọ́ni wọn èé dákọ̀ ọlọ́run kí ṣètánì ó dúró ń bẹ̀ tẹ́lẹ̀ ni pé ṣètánì rẹ yẹn ti jókòó tí yọ fàyín ah, náà dákọ̀lá àdìsí kìtàbùlà wàásẹ̀lẹ̀ àdìsí àdìsí Muhammad tí bẹ́sù yẹn ṣe jókòó sí ọlá tó ni ìmáàmù Abu Hanifa wa ni o ṣe sàárà ó ní ó jalè èso apu wọn kẹsẹ̀ ẹ̀ lẹ̀ fún ọ ṣùgbọ́n ó ṣe sàárà ọlọ́run ọ̀gbá ó ní lè anàlọ́ àtọ̀yìnbó la yaqbalu illa tayyiban àdìsí tá a jọ mọ́ ká inna Allah amara al-mursalin eh, eh, bima amara bi eh, amara al-mu'minin bima amara bi al ó ní torí pé ọlọ́run ọba wa ọba tó mọ́ ni tọ́yìb tọ́yìb onímọ̀ àwọn ẹ̀dá wa fẹ́ sókọ́ ọlọ́run ló kọ́ ọlọ́run tó rìn lẹ̀ ní tọ́yìb wa pé abdu tọ́yìbì abdu tọ́yìbì ó ní ọba tó mọ́ kẹga ni subhanahu wa ta'ala la yaqbalu illa tọ́yìbàn kò sì ní tẹ́wọ́ gbaṣẹ́ kìn àfi tó jẹ́sẹ́ tó ṣe kíni tó jẹ́sẹ́ ìyẹn tọ́wọ́ wá sí ni iṣẹ́ tí ọmọ ni Kila làkọ́ ẹ̀ tí ọwọ́ ni fakharajta min asi ìtìjára khasira ni ah, owó tó ló ṣe yìí ọjáde ń bẹ̀lẹ̀ ń tọ́ sọ́ọ̀tì ni sọ́ọ̀tì lọ bá bọ̀ kí náà wàá jó yé wa pé yàtọ̀ sádìísì yẹn gẹ́gẹ́ tí màmú mu wá fún wa ni inú tá a fi sàárà ni tó jẹ́ ti wa wa mimma razaqnahum yunfiqun yọ̀tọ̀ ajẹ́ tọ́ wọ́n ló ní yọ̀tọ̀ ajẹ́ nǹkan ẹ̀tọ́ èyí mọ́ tọ́jú kókó ọ̀fọ̀ ti ṣe sàárà sàárà àbúwájá so lélẹ̀ bó ṣe rí ní ìbáni abẹ́ Allah subhanahu wa ta'ala atẹ́mí àti wọ́ àníyàn tí ó bàṣẹ wa jẹ́ ọlọ́run kọ́ ìyàwó yà á ọlọ́run wá jẹ́ àríṣẹ́ dáadáa sí i kọ́ wá jẹ́ níyàn wa ní ọ̀dà ká ní ìhlásù pẹ̀lú rẹ̀ kó fi wá jẹ́ pé wọ̀nba náà la lè rí ṣe wọ̀nba tá a bá wá rí ṣe yìí kọ́lọ̀ ń já níyàn wa kọ́ da débi kọ́sọ́ di kíni kọ́sọ́ di lábàbà lọ́wọ́ bẹ́lẹ̀ ìṣèjẹ́nu. jazakumullahu khairan tó a ti wà níbẹ̀rẹ̀ dòlèhíjà olùbánisọ̀rọ̀ wa akẹ́yìnfẹ́ kẹtún ṣe wá lójú ọ̀yìn àwọn ìtòrí àmọ́ retí lépètò àwọn ẹ̀kọ́ tá níbi tó kọ́ wa ọdún tọ́lọ́ láti lò ó gbẹ̀yìn bó la tún fẹ́ àgbáyà kárọ̀ra sọ̀rọ̀ díẹ̀ ń bá a padà fẹ́ńjọ́ mẹ́jọ á padà máa ronú sí bá a ti ní. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sallam. a ti wà nù mẹ́wàá zulhijja gẹ́gẹ́ bí ó ń kà ti saudi àti títẹ̀lé tí nàìjíríà tẹ̀lé wọn. bẹ́ẹ̀ni. tó tó wọn bá tó tẹ̀lé wọn náà ó tún ní ìdájọ́ lọ́tọ̀ ó ní ìdájọ́ lọ́tọ̀ pé báwo la ó sì bá wọn lò. alihamudulilayi ala ni mati islam. nǹkan kọ́ mọ̀ pé ẹ̀kọ́ nígbà táwọn sọ ń gbà wípé kí ni ẹ̀kọ́ ti saudi wọ́n kó nǹka wọn nàìjíríà ń kó nǹka wọn ṣùgbọ́n wọ́n ti declare pé àwọn tẹ̀lé òǹkà ti. saudi arabia. saudi arabia tóun náà sì àwọn náà sì láyé òun táwọn náà sì yẹn alihamudulilayi àwa ti kó sínú mẹ́wàá yẹn àfi akọ̀ ìrántí ni ọ̀jẹ́ ń ta efi bùkátà sí gbogbo ìgbà gbogbo ìgbà ṣùgbọ́n gbà tọ́lọ̀ ní amọ̀ràn ara wa létí òpẹ́ ẹlòmíì lè ti gbàgbé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé láti irú àná nísìnyí ẹni tó bá jẹ́ pẹ́ni tó ti mọ̀ kó wọn ọ̀pẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ṣé ó mùsàlùmá so pé èékánná irun ni kíní kan so fílẹ̀ mọ́ gé nǹkan kan bẹ̀ mọ́ àná nìkan ló gé ọ bá ti gé mọ́ ọdẹ yẹn ọdún àwọn hasaru mi ń bẹ bóyá ti ya wa Aisha ṣùgbọ́n kì í sáyè tí àwọn onímọ̀ ń gbà wọ́n gbé àdéhùn méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọ́n ń lò táwọn kẹ́mi sọ pé kò ní ìdí káṣe à sọ pé dandan ni o kódà tó bá kékeré kò túmọ̀ pé ọmọ pẹ̀rẹ̀ mọ́ ṣùgbọ́n ìtọ́ dáa jù bó ṣe rinlẹ̀ inú súnà níbà musadi sì yẹn òun ni pé àná àti bọ̀dọ̀ dàdó tó wọ́n ní ìbá tó yà pé ọ̀rẹ́ tí lónìí náà tó ti gbọ́ yìí náà ó gé ìkànnà ni ó gé rẹ ni ó ṣe kíníkan gbogbo àtirun abẹ́ àtirun abẹ́ àti kíníkan ó fi ilẹ̀ di ẹ̀yìn ọdún gbàtọ́ bá ti mọ̀ pé ọ̀fẹ́ pẹran tó gbèrò kó ọ̀ pẹran ilé ìlà kọ̀kọ́. ká tún wá padà torí pé ọlá àwọn ọjọ́ yìí ayálùkùránì gbé wá gẹ́gẹ́ bọ́n ṣe Ibn Abbas bó nígbà tí wọ́n ń tún àyà pé wal layali asr làyàlì ti bẹ̀yẹn yawmu nílò ń tú àwọn àfáàjì òye wa torí pé wọ́n mọ̀ lò ó fi rẹpẹsẹ́ǹtì ọ̀sán ni pé kódà ọ̀rọ̀ wa lórí pé mẹ́wàá torí pé inú ẹ̀sà inú àwọn oṣù tọ́lọ́ ń sà iná ẹ̀ ni oṣù tá a wà ń bẹ̀ yìí tọ́lọ̀ sọ fún wa pé méjìlá lóṣù lọ́dọ̀ òun ọlọ́run nọ́sọ́tò tàwọ́bà ọwọ́ ni minha arba'atu hurumun ọlọ́run ni àwọn mẹ́rin kí ọ dẹ́ pé abèèwọ̀ ni wọ́n abèèwọ̀ abọ̀wọ̀ nínú ẹ̀tún ni wọ́n ó ní ọlọ́run wa ni jíjò tá à ń júwe fún yín lẹ́sìn tó dúró tọ̀ gbogbo ẹ̀sìn yòókù pátá tó ti yàtọ̀ sí ohun tá à ń sọ fún yìí nílànà anabi bi jókòó anabi ni fala tatlimu fihinna anfusakum ẹ mọ́ sàbòsí ẹ̀mí ara yín àpé azulmul nafs ìsàbòsí fẹ̀mí ara ni pé mọ́ rẹ mọ́ làkejì rẹ jẹ tọ́mọ́ àkóbára rẹ mọ́ járáǹkì ara rẹ wájú ẹni tó da ọ àlùjẹ́nà tó ga jù mọ́ rẹ ligéètì ara rẹ pé ọ wà nípò rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ gbogbo súnà àwọn sẹ́ni tó yẹ kó sí mẹ́ ọ̀wá ní sí. bíi kíni àwọn ọ̀nà tí yẹn lè mọ́ sí aláwọ̀kọ́ náà bò sí fẹ́mi ara yẹn bẹ̀rẹ̀tìkáàbì dùnúbì wal màásì kí àwọn ẹ̀sẹ̀ bọ́ bá ṣe náà àwọn kìíní yìí ní ilé oṣù yìí bẹ́ẹ̀ ọ̀tọ̀ lágbára ọjọ́ yòókù lọ sì náà ọ̀dà orí ibú ní bẹ́ẹ̀ gbogbo àwọn ẹ̀sẹ̀ yẹn ọ̀dà tẹ́lẹ̀ kéje yẹn ọbẹ̀gbẹ́ pé lálkìyàmà láyé àtàlkìyàmà tọ́lá tó a ṣe nínú eléyìí jíjá ránkì rẹ̀ ó tún ju ti tẹ́lẹ̀ lọ. bákan náà òun náà ni pé ìgbé àwọn ọ̀ràn ẹ̀yìn ìtẹ̀láṣẹ ọlọ́run jùlẹ̀ ó ti ṣàbòsí ẹ̀mí ara rẹ̀ ọ̀fẹ́ bẹ́gbẹ́ pé kí làwọn táwọn wá sí tààfin ṣàbòsí ẹ̀mí ara wa ni pé á lékún láwọn ọ̀sẹ̀ dáadáa ló fi jẹ́ pé àdìs tó wà nù Sahihul Bukhari bákan náà àbálọ́dọ̀ Abu Dawud Tirmidhi Ibn Majah nù àdìs Abdullahi ibn sọ pé Maamin ayamin èkó sínú ọjọ́ ayé ẹ̀kẹ́bọ̀tì ni wọ́n máa lo lẹ́ìlù tọ́wọ́ àánú wà láyàlẹ̀ àṣírí pé ọ̀sán nílò ń júwe torí pé ńgbà táwọn àfáà jọ síra wọn wọ́n ní ọ̀sán mẹ́wàá oṣù zilhijja yìí ọlọ́lá ju ọ̀sán mẹ́wàá àkẹyìn Ramadan lọ òru mẹ́wàá àkẹyìn Ramadan ọlọ́lá ju òru mẹ́wàá bẹ̀rẹ̀ zilhijja lọ. àdébíwá ní inú àwọn ọjọ́ ayé kò sí ọjọ́ tọ́jọ́ pé al-amalu salihu fiha tọ́jọ́ pé iṣẹ́ oore tá a bá ń ṣe nínú rẹ̀ ahabbu ila Allah min azil ayyam tọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí ju àwọn ọjọ́ mẹ́wàá yìí lọ. wọ́n á bí anabi sallallahu alayhi wa sallam àwọn ọ̀sẹ̀ pọ̀ ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó ga jù táwọn ẹni bá a fẹ́ sọ ìwọ ni o ti mọ̀ kéèyàn kó òun lọ sójú ogun báyọ̀ ọ̀sẹ̀ fẹ́yàwó ti ẹsẹ̀ ìbímọ tó ń retí kó jèrè ọmọ ọ̀ntọ́ níwèé ọ̀ntọ́ nílé kéwú ọ̀dá kọ́ńfìnì ilẹ̀ tó ń retí èrè ọlọ́kọ̀ ọlọ́jà ó ṣe tẹ́yìn bá wá jáde lé èyí lọ sógun kọ́ ọmọ dágbére pé ẹ mọ rùmàlà dèmí ẹ mọ ogun yẹn dèmí. ó lè di ó lè mọ́ dèmí. wọ́n ní wà nẹ́bì wọ́lẹ̀ jihad fi sabilillah torí pé ohun tó wọ́n jù ní èyí nẹ́mbẹ̀ yẹn pé kódà kéèyàn jagun ẹ̀sìn náà ànẹ́bì ni wọ́lẹ̀ jihad fi sabilillah kódà kéèyàn lọ sójú ogun ẹ̀sìn òun náà tó ànẹ́bì ni àyàfi o rọ́jùlùn kharaja bi nafsihi ẹ̀ńtọ́ jáde pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ ó ti mọ̀ kéde kó sponsor àwọn èèyàn tó káwọn kẹfẹ tó kún wọn sponsor àwọn èèyàn tí ọlọ jagun anabi ọ̀hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ara rẹ̀ jáde kíkó owó nìkan ní fi ń jagun wà máa lì hí ọtọ́ gbé dúkìá rẹ̀ kì í ti pa àwọn èèyàn ló tún san owó tiẹ̀ tó kọ́ ẹlòmíràn sọ pé èmi fira mi lẹ́sùgbọ́n lówó ní nǹkan ẹ̀gùn ẹ̀kọ́ akọ́yẹ èmi ọ̀sẹ̀ ọ̀hún ó jáde pẹ̀lú ẹ̀mí ẹ̀ òun náà ló tún fìnáǹsì ara rẹ̀ fàlámì yẹ́rìndì ìmìnzálì kàṣẹ́ yìí pé dúkìá rẹ̀ ọ̀sẹ̀ rí padà ẹ̀mí tiẹ̀ ní ọ̀sẹ̀ kínni ọ̀sẹ̀ pàtó kú síbẹ̀ àníbi ní òun lálẹ́ gbéṣẹ́ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ sẹ́ta bá ṣe nínú olórí nù mẹ́wàá yìí nígbà tí wọ́n á ní al-amalu salih tí wọ́n sọ àwọn afáàní àwẹ̀ náà ń torí pé ìwáyà mi náà táwọn yẹn ní yàwó Aisha ní ànábì ẹ̀kọ́ gbá hmm. wọn ni ọ̀dà amalu sọ́ọ̀lì àlèrí yọkó ń bẹ̀ àwọn tó lékè jùlọ mú wa ànídìí ká mọ̀ kó àwọn tìlàfáàtì wá fún wa pé kàkà alukur'an ká mọ̀ sí dárúkọ ọlọ́run kódà àdìkìrì tó jẹ́ ti mutlak ìmọ̀ràn tí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ látàsíkò yìí àlèmọ́sí kì í ṣe kò pé àti pé wọ́n sẹ̀ tọ́ wọn fún ọ pé ẹja àwọn okòjọ́ ń bìkan o kódà kò sí nẹ́fìlà òru àràfá abẹ́fẹ́sà hmm. kùránì òru àràfá ní gẹ́gẹ́ bá sùkò wá sí rí so gbogbo àwọn ọ̀sẹ̀ tó jẹ́ sẹ́ olóore ká dẹbí pọ̀ ní ká sànú àwọn èèyàn gbogbo àwọn ọ̀sẹ̀ yìí a mọ̀ sí nínú mẹ́wàá yìí so tí ọlọ́run abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́sọ́ ẹ̀mí wa di ọjọ́ mẹ́jọ a kẹ́ ẹ lójú díẹ̀ pẹ̀lú ohun tó ní í ṣe pẹ̀lú ààwẹ̀ ọjọ́ àràfá gan àtàwọn ọ̀sẹ̀ míì náà òbí rẹ̀ ìṣèjẹ́nu. jazakumullahu khairan ọ̀pẹ́ni fún ọlọ́run subhanahu wa ta'ala ọba ó ṣe nírọ̀rùn ṣùgbọ́n fún ẹ̀yin yẹn wá nílé fún ìbéèrè kan àbí ìkejì láti béèrè zero nine zero seven seven seven one one eight eight one now. ẹ ti wà pẹ̀lú alekun sara orúkọ ẹni bí ẹ kú ẹlẹ́gbẹ̀ẹ́ rédíò yìí. à ń gbàdúrà wá sí i ṣùgbọ́n ẹ dákun ẹ mọ fìtá ìmúlẹ̀ ká máa ráyè béèrè. náà bẹ́ẹ̀ ni ẹ ti sọ yẹn ọ̀dà àti fi nọ́mbà wa lẹ̀ ní private line wa pé ẹ mọ̀ pè wá lẹ́yìn ètò ẹ̀yin náà sì tún lè wò ó kótó ẹ̀yin náà sanwó ọgbọ̀n ṣẹ́jú kan fi kún tó yé torí pé a ní unnecessary postponement pé ẹ agilabọ̀ agilabọ̀ àparí rẹ̀ àparí rẹ̀ nígbà tó bá wá báyẹn bá wa gbà á ni ẹ̀rí péjọ mi bẹ̀ẹ́ tá a fi lè ṣẹ́jú mẹ́wàá tá a fi sọ̀rọ̀ bí lè ṣe jẹ́ nìyẹn ẹ̀yin náà tún kún ètò lọ́wọ́ wọ́n ní ọwọ́ ikú bá ti mọ ìṣẹ̀fì ìbọ̀jú. náà ẹ ti wà fún wa. wa aleykum salaam wa rahmatulah. orúkọ yín ń pè. wa aleykum salaam wa rahmatulah. orúkọ yín ń pè Now, ojú ọjọ́ ni ó ṣe báwọn náà zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí zero eight zero seventy five seventy seven eighteen eighty one náà. Sàmàlẹ́kùn. Ìyájúmọ́ ìbá kọjá ní sọ̀rọ̀ láti Ṣakí. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ẹni látàn ẹni ìkànnì rẹ̀ yìí ló ti pin. ó ti dúró lẹ́yìn a tún lè re lẹ́yìn ìkànnà yẹn. a ti sọ fún yín a ti dáhùn rẹ̀ pé àti ló ti dúró nígbà tá a ti ló ti dúró yẹn ẹ̀yin náà ti ní ansa lọ́dọ̀ yín tó bó ṣe jẹ́ nù. náà fún àǹfààní àwa tí a bá sì fẹ́ ra isun muslim kún tọwọ́ wa ní bíbá yìí. táwọn yẹn mọ fáwọn èèyàn. èyí tí wọ́n ní ká mọ fáwọn èèyàn tá a sì ó sì tún wà nílẹ̀ díẹ̀ náà tí wọ́n ti ní ká fáwọn èèyàn báyìí. so zero eight one eighty seven ninety nine sixty one eighty nine òun ni nọ́mbà tí a máa ń pè sí ìyún lẹ́yìn ètò tó jẹ́ nọ́mbà prógráàmù wa naam ẹ ti ń bẹ pẹ̀lú wa. salaamaleykum. waaleykum salaam orúkọ yín mi tẹ́tí ń pè. orúkọ mi ni abdulhamanu láti ìlú ra owó dé. naam ìbéèrè yín. ọ̀rọ̀ ìfẹ́ yẹn ń bọ́ sẹ́yìn ẹ̀ lè máa rẹ̀ lè lé ní àdúgbò náà. a ti sọ fún yín pé látàná ló ti dópin sòtọ́sùn bá ti dọ́pẹ́ ní tọ́fẹ́ pẹran o ẹni tí ọba ní pẹran so kò sábúrú pé kó gé èèkan náà kó sì farun pàápàá jùlọ àwọn tó bá jẹ́ obìnrin a rí i pé tọ́ba yẹ pé wọ́n náà ń pẹran fúnra rẹ̀ torí pé ẹran tí baálé kan bá ti pa tẹ́lẹ̀ ó ti sáǹdì fún gbogbo olékè pa àdó dẹdẹ pé ẹ ìyá alágbára náà gbọdọ̀ pa kínní náà gbọdọ̀ pa ìsìláàmù ẹran tí èèyàn bá ti pa tí baálé bá ti pa ọkọ fà gbogbo tí ń jẹ fámìlì rẹ̀ tọ́ba jẹ́ pé èèyàn ti ń pa fúnra rẹ̀ tẹ́lẹ̀ náà láwọn obìnrin èèyàn òkú kan mọ́dìrún ṣùgbọ́n ọ̀kẹ́ ní yọsọ́ọ̀sì sí e wa la gé e kó ń bẹ̀ ọ̀bọ sábẹ́ kọ́dà ẹni tí máa ń jẹ ọwọ́ náà àyè máa jẹ èyí ya ọwọ́ kó ṣe kí gbà tó bá ti mọ̀ kọ́ ọ̀pọ̀ ẹran bí lè ṣe jẹ́ nù sọ̀rọ̀ bi'awnillahi ta'ala fún àǹfààní àwa tí a bá tún fẹ́ kó ètò lọ gẹ́gẹ́ bí a ti sọ síwájú tí a bá fẹ́ kí tòyọ́ ọmọ gòjò báyìí lọ kákan sórí nọ́mbà wa zero eight one eighty seven ninety nine sixty one eighty nine. ohun tó dá wa lójú ni ìkànnì ó fún wa ní àkókò sí tí ó gùn jù báyìí ọjà làwọn ń tà. tọ́ isun muslim tí a sọ síwájú ẹni ọba tó fẹ́ rà kún àwọn ètò ti wà ńlẹ̀ láti pé ká mọ pín fáwọn yẹn láti mọ gbalada bẹláyé àbí kò sí láyé mọ́ sòkè ọkàn sí wa gẹ́gẹ́ bí a sọ títí ọjọ́ mẹ́jọ tí a tún mọ pàdé à ń bẹ lọ́run nínú àánú rẹ̀ wàyí ń kánẹ̀ fèlè ọmọdé bàkìyà àwọn tí wọ́n ti lọ síwájú tí ọdún léyà tọdún yìí ọlọ́run lọ́mọ yẹni tí ó sojú ọlọ́mọsálájú a pàdé ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú dáadáa subhanaka allahumma